ẹ kú dédé wòye o ẹ̀yin ènìyàn wa àmú kí yín ẹ káàbọ̀ sórí ètò àkànṣe ẹ̀kọ́ nípa èdè abínibí Yorùbá ẹ̀yin ògówẹ́rẹ́ wa àti ẹ̀yin olólùfẹ́ sí ẹ̀kọ́ èdè abínibí Yorùbá mo kí yín ẹ káàbọ̀ sórí ètò àkànṣe pàtàkì yìí ní báyìí a máa wo alifábẹ́ẹ̀tì Yorùbá àti àwọn ọ̀rọ̀ tó bá ọ̀kọ̀ọ̀kan wọn mu orúkọ mi ni ọ̀mọ̀wé oyèdòkun àwọlérè ẹ ṣe bí ẹ ṣe tẹ̀lé wa lórí ètò yìí hello children and you lovers of Yoruba language you are welcome to this special edition on Yoruba language lesson series now we shall be examining Yoruba alphabets and their corresponding words. Yoruba alphabets and their corresponding words. My name is Dr. Oyedokun Awolere. Thanks for following. A fún ajá. A fún ajá. Ajá is dog. Ajá is dog. B fún bàtà. B fún bàtà. Bàtà is the shoe. Bàtà is the shoe. D fún dòjé. D fún dòjé. Dòjé is known as seed. Dòjé is known as seed. E fún ewé. E fún ewé. Ewé is called leaf. Ewé is called leaf. Ẹ fún ẹyẹ. Ẹ fún ẹyẹ. Ẹyẹ is called the bird. Ẹyẹ is called the bird. Fi fún fìlà. Fi fún fìlà. Fìlà is called the cap. Fìlà is called the cap. Gi fún gèlè. Give fún gèlè. Gèlè is known as the head tie. Gèlè is known as the head tie. Gbì fún gbàgùdá. Gbì fún gbàgùdá. Gbàgùdá is called the cassava. Gbàgùdá is called the cassava. I fún ǹjọ. I fún ǹjọ. Ujo is known as wrinkles. Ijo is known as wrinkles. I. I. Fun igi. I fun igi. Igi is called the tree. Igi is called the tree. Ji fun jagun jagun. Ji fun jagun jagun. Jagun jagun is known as warrior. Jagun jagun is known as warrior kí fún kọ́kọ́rọ́. kí fún kọ́kọ́rọ́. kọ́kọ́rọ́ is the key. kọ́kọ́rọ́ is the key. lí. lí. lí fún labalábá. lí fún labalábá. labalábá is the butterfly. labalábá is the butterfly. Mi fún màálù. Malu is called the cow. Malu is called the cow. Ní fún Nangudu. Ní fún Nangudu. Nangudu is known as trousers. Nangudu is known as trousers. Ó fún owó. Ó fún owó. Owó is known as money. Owó is known as money. Ọ fún ọfà. Ọ fún ọfà. Ọfà is called the arrow. Ọfà is called the arrow. Pí fún pẹ́pẹ́yẹ. Pí fún pẹ́pẹ́yẹ. Pẹ́pẹ́yẹ is known as the yeah. duck. Pẹ́pẹ́yẹ is known as the duck. Rí fún ràkúnmí. Rakumi. Rakumi is known as the camel. Rakumi is known as the camel. Sí si. fún Salubata. si fún Salubata. Salubata is known as slippers. Salubata is known as slippers. Ṣí fún shago. Ṣí fún shago. Shago is called demijohn. Shago is called demijohn. Tí fún tata. Tí fún tata. Tata is known as grasshopper. Tata is known as grasshopper. Kú. Kú. Fún ulé. Kú fún ilé. Ule is called the house. Ule the house. Wí fún wàhálà. Wí fún wàhálà. Wàhálà is known as the slave. Wàhálà is known as the slave. Yí fún yàmùyàmù. Yí fún yàmùyàmù. Yàmùyàmù is the mosquito. Yàmùyàmù is the mosquito. Yàmùyàmù is the mosquito. Naulami is the mosquito. Àríbọ́tọ̀ ríbọ́tọ̀ mo gbá máa jó eh. àríbọ́tọ̀ ríbọ́tọ̀ mo gbá máa jó. Eh. a ó máa fi àjàgbá ti ètò yìí tì sí báyìí a ó sì tún máa tẹ̀síwájú ní pẹrẹwu láìpẹ́ láì jìnnà orúkọ mi ni ọ̀mọ̀wé oyèdòkun àwolérè here is where we drawing the curtains on our episode for today we shall be bringing you more next time my name is Dr. oyedokun awolere. Thanks for following.